lúùkù orí kẹtàlélógún ní gbogbo àwùjọ bá dìde wọ́n fa jésù lọ sọ́dọ̀ pílátù wọ́n bá bẹ̀rẹ̀ sí fi ẹ̀sùn kàn án pé. a rí i pé ń ṣe ni ọkùnrin yìí ń ba ìlú jẹ́ ó ní kí àwọn ènìyàn má san owó orí ó tún pe ara rẹ̀ ní mẹ̀sáyà ọba. pílátù bá bi í pé. ṣé ìwọ ni ọba àwọn júù. ó dá a lóhùn pé o ti fi ẹnu ara rẹ wí. Pílátù wá sọ fún àwọn olórí àlùfáà àti àwọn ènìyàn pé. èmi kò rí àyà ìdára kan tí ọkùnrin yìí ṣe. ṣùgbọ́n wọ́n túbọ̀ tẹnu mọ́ ẹ̀sùn wọn pé. ó ń fi ẹ̀kọ́ rẹ̀ da àwọn ènìyàn rú Gálílì ni ó ti kọ́ bẹ̀rẹ̀ ó ti dé gbogbo Jùdíà níhìn-ín nísinsìnyí. nígbà tí Pílátù gbọ́ èyí ó béèrè bí ará Gálílì bá ni Jésù nígbà tí wọ́n sọ fún un pé lábẹ́ àṣẹ Hẹ́rọ́dù ni ó wà ó rán an sí Hẹ́rọ́dù nítorí pé Hẹ́rọ́dù náà kúkú wà ní Jerúsálẹ́mù ní àkókò náà nígbà tí Hẹ́rọ́dù rí Jésù inú rẹ̀ dùn púpọ̀ nítorí ó ti pẹ́ tí ó ti fẹ́ rí i nítorí ìró rẹ̀ tí ó ti ń gbọ́ ó ń retí pé kí Jésù ṣe iṣẹ́ ìyanu lójú òun ó bi Jésù ní ọ̀pọ̀lọpọ̀ ìbéèrè ṣùgbọ́n Jésù kò dá a lóhùn rárá àwọn olórí àlùfáà àti àwọn amòfin dúró níbẹ̀ wọ́n ń tẹnu mọ́ ẹ̀sùn tí wọ́n fi kàn án Hẹ́rọ́dù àti àwọn ọmọ ogun rẹ̀ ń kẹ́gàn rẹ̀ wọ́n fi ń ṣe ẹlẹ́yà wọ́n gbé ẹ̀wù dáradára kan wọ̀ ọ́ Hẹ́rọ́dù bá tún fi ránṣẹ́ padà sí Pílátù ní ọjọ́ náà Hẹ́rọ́dù àti Pílátù di ọ̀rẹ́ ara wọn nítorí tẹ́lẹ̀ rí ọ̀tá ni wọ́n ń bá ara wọn ṣe Pílátù bá pe àwọn olórí àlùfáà àti àwọn ìjòyè àti àwọn ènìyàn jọ ó sọ fún wọn pé ẹ fa ọkùnrin yìí wá sọ́dọ̀ mi bí ẹni tí ó ń ba ìlú jẹ́ lójú yín ni mo wádìí ọ̀rọ̀ lẹ́nu rẹ̀ tí n kò sì rí àìdára kan tí ó ṣe nínú gbogbo ẹ̀sùn tí ẹ fi kàn án ẹrọdù náà kò rí nǹkan kan wí sí i nítorí ṣe ni ó tún dáa padà sí wa ó dájú pé ọkùnrin yìí kò ṣe nǹkan kan tí ó fi yẹ kí a dá a lẹ́bi nítorí náà nítorí náà nígbà tí a bá ti nà á tán n ó dá a sílẹ̀. nítorí ó ní láti dá ẹlẹ́wọ̀n kan sílẹ̀ fún wọn ní àkókò àjọ̀dún ṣùgbọ́n gbogbo wọn bẹ̀rẹ̀ sí í pariwo pé ìwé eléyìí lọ. Báràbà ti dá èrò ìdíkèrúdò sílẹ̀ nínú ìlú ní ìgbà kan ó sì pànìyàn wọ́n fi sọ ọ́ sẹ́wọ̀n pílọ́tù tún bá wọn sọ̀rọ̀ ó fẹ́ dá jésù sílẹ̀ ṣùgbọ́n wọ́n kígbe pé màmá àdèlé màmá àdèlé màmá àdèlé màmá àdèlé màmá ó tún bi wọ́n ní ẹ̀kẹta pé. kí ni nǹkan burúkú tí ó ṣe èmi kò rí ìdí kankan tí ó fi jẹ̀bi ikú nígbà tí mo bá ti nà tán n ó dà á sílẹ̀ ṣùgbọ́n wọ́n túbọ̀ múra kankan wọ́n ń kígbe pé kí ó kàn án mọ́ àgbélébùú ohùn wọn bá borí pílọ́tù bá gbà láti ṣe bí wọ́n ti fẹ́ ó dá ẹni tí wọ́n ní àwọn fẹ́ sílẹ̀ ẹni tí wọ́n jù sẹ́wọ̀n nítorí pé ó pànìyàn ó bá fi jésù lé wọn lọ́wọ́ kí wọ́n fi ṣe ohun tí wọ́n bá fẹ́ bí wọ́n ti ń fa jésù lọ wọ́n bá fi ipá mú ọkùnrin kan tí ń jẹ́ símónì ará kírénè tí ó ń ti ìgbèríko kan bọ̀ wọ́n bá gbé àgbélébù rù ú wọ́n ní kí ó máa rù ú tẹ̀lé Jésù lẹ́yìn ọ̀pọ̀ ènìyàn ni ó ń tẹ̀lé Jésù pẹ̀lú àwọn obìnrin tí wọ́n ń dárò tí wọ́n ń sunkún nítorí rẹ̀ nígbà tí Jésù yí padà sí wọn ó ní. ẹ̀yin ọmọbìnrin Jerúsálẹ́mù ẹ má sọkún nítorí tèmi mọ́ ẹ kó ara yín àti ti àwọn ọmọ yín ni kí ẹ máa sun nítorí ọjọ́ ń bọ̀ nígbà tí ẹ ó sọ pé àwọn àgàn tí kò bímọ rí tí wọn kò sì fún ọmọ lọ́mú rí ṣe oríire nígbà náà ni wọn yóò bẹ̀rẹ̀ sí í máa sọ fún àwọn òkè ńlá pé ẹ wólùwá wọn ó sì máa sọ fún àwọn òkè kéékèèké pé ẹ bò wá mọ́lẹ̀ nítorí bí ọ̀rọ̀ bá rí báyìí fún igi tútù báwo ni yóò ti rí fún igi gbígbẹ. wọ́n tún ń fa àwọn arúfin méjì kan pẹ̀lú rẹ̀ láti lọ́ọ́ pa wọ́n nígbà tí wọ́n dé ibi tí wọ́n ń pè ní ibi agbárí wọ́n kàn án mọ́ àgbélébùú níbẹ̀ pẹ̀lú àwọn arúfin méjì náà ọ̀kan ní ọwọ́ ọ̀tún èkejì ní ọwọ́ òsì jésù ní. bàbá dáríjì wọn nítorí wọn kò mọ ohun tí wọ́n ń ṣe. wọ́n pín aṣọ rẹ̀ mọ́ ara wọn lọ́wọ́ wọ́n ṣẹ́ gègé láti mọ èyí tí yóò kan ẹnìkọ̀ọ̀kan wọn àwọn ènìyàn dúró wọ́n ń wòran àwọn ìjòyè ń fi ṣe yẹ̀yẹ́ wọ́n ń sọ pé. ó gba ẹlòmíràn là bára rẹ là bí ìwọ bá ní mẹsáyà àyànfẹ́ ọlọ́run. àwọn ọmọ ogun náà fi ń ṣe yẹ̀yẹ́ wọ́n fún un ní ọtí pé kí ó mu wọ́n ní. bí ìwọ bá ní ọba àwọn júù gba ara rẹ là. wọ́n kọ àkọlé ẹ̀sùn tí wọ́n fi kàn án sí òkè orí rẹ̀ pé èyí ni ọba àwọn júù ọ̀kan nínú àwọn arúfin tí wọ́n kàn mọ́ àgbélébù pẹ̀lú rẹ̀ ń sọ ìsọkúsọ pé. ṣebí ìwọ ni mẹsáyà gbà ara rẹ là kí o sì gba àwa náà là. ṣùgbọ́n èkejì bá a wí ó ní ìwọ yìí o kò bẹ̀rù ọlọ́run ìdájọ́ kan náà ni wọ́n dá fún un bíi tiwa ní tiwa ó tọ́ bẹ́ẹ̀ nítorí èrè iṣẹ́ wa ni à ń jẹ ṣùgbọ́n òun ní tirẹ̀ kò ṣẹ̀ rárá. ó bá sọ fún jésù pé. rántí mi nígbà tí o bá dé inú ìjọba rẹ. jésù bá sọ fún un pé. mo wí fún ọ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 tí ó ń jẹ́ Jósẹ́fù ó jẹ́ ènìyàn rere àti olódodo òun kò bá wọn lóhùn sí ète tí wọ́n pa àti ohun tí wọ́n ṣe sí Jésù ó jẹ́ ará Arimatia ìlú kan ní Jùdíà ó ń retí ìjọba Ọlọ́run òun ni ó lọ sọ́dọ̀ Pílátù tí ó béèrè òkú Jésù ó sọ òkú náà kalẹ̀ lórí àgbélébùú ó fi aṣọ funfun wé e ó bá tẹ́ sínú ibojì tí wọ́n gbẹ́ sínú àpáta tí wọn kò tí ì tẹ́ òkú sí rí ọjọ́ náà jẹ́ ọjọ́ ìpalẹ̀mọ́ ọjọ́ ìsinmi fàrẹ̀ bẹ̀rẹ̀ àwọn obìnrin tí wọ́n bá Jésù wá láti Gálílì tẹ̀lé Jósẹ́fù yìí wọ́n ṣe àkíyèsí ibojì náà àti bí a ṣe tẹ́ òkú Jésù sínú rẹ̀ wọ́n bá padà lọ láti lọ tọ́jú tùràrí olóòórùn dídùn àti ìpara tí wọ́n fi ń tọ́jú òkú ní ọjọ́ ìsinmi wọ́n sinmi gẹ́gẹ́ bí òfin ti wí.